adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ àti ọpẹ́ lọ́sí àtọ̀rọ̀sí àti ẹ̀kọ́ àtọ̀rọ̀ mohammed sọ̀rọ̀ wà wà lọ́dọ̀ kí ọlọ́wọ́ àtúnṣe tó jẹ́ àtàwọn ọ̀rẹ́ àtàwọn ọ̀dọ́rọ̀ gbogbo ẹ̀ yóò fi jọ ọ̀rẹ́ islam yóò fi di ọjọ́ ìgbèlè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí a jọ wọn lọ́sí wọn. Òní ni ọjọ́ ọ̀rọ̀ the nineteen àbẹ́ẹ̀kọ́. sọ lórí rọ́bìlì nígbà tó lọ́ba àlejò ọlọ́dún bá sọ̀rọ̀ mọ́ bẹ̀rẹ̀ kùrán ní pé alhamdulillahi rọ́bìlì àlẹ́mí ẹ̀yìn ọ̀pẹ́ ẹ̀tọ́ ọlọ́run ẹ̀sìn tọ́jú gbogbo ẹ̀dá lórí láì wọ́ dúró. ọ̀rọ̀ ìtọ́ka ti bẹ̀rẹ̀ ní tọ́lọ̀ ń bí rẹ̀ ipe gbogbo ìta bá rí gbogbo èyí òwò ṣe nínú ìta bá rí ó kéré ní ọkọ̀ ní agbọ́dọ̀ ọ̀tí ọ̀dọ́ ọ̀dọ́ wa ní ti pápá. kọ̀bá àwọn adé wípé ọlọ́run ti gba ọ̀rọ̀ ìjà kan wá sọ́wọ́ wa agbọ́dọ̀ ọ̀tí pápá rẹ̀ ọlọ́ọ̀ba ló ṣe é torí wọ́n wà nínú ìpèsè tọ́lọ̀ ń ṣe fún ẹ̀dá. ibi oṣù wa pọ̀ mọ́ra wa pé kẹ́nìkan máa jẹ́ ìrànlọ́wọ́ fún ẹ̀mí kejì àtòkọ yẹn ọlọ́ọ̀bá ló ti bẹ́ẹ̀ adẹ́pẹ́lẹ́ òwò tá a bá lọ́dọ̀ ẹ̀dá kágbàtí lọ́dọ̀ ọlọ́ọ̀nì ìní pàpà rẹ̀ tó wá. ọlọ́ọ̀bá ọ̀n ìyẹn wa sílẹ̀ nínú ọ̀yà kọ̀ọ̀hán nínú náà àyà àti ọlọ́run bá yẹn pẹ̀lú àti wípé wàlà òun máa fi kúta máa wá sí wàlà àrùn wàlà òun sí inú wà àfìfá afàfà yọrọ ọ̀rọ̀ àdìsàkùn wà máa fi tó ní nìmàtì bàmínà mọ́ wà máa fi tó ní nìmàtì bàmínà mọ́. ثم إذا مسكم الضر فإليه تجأرون ọlọ́ba ní wọ́n lọ fún máa fi sàmà wá sí wọn lọ́wọ́ gbogbo tí bẹ sọ́mà ọlọ́run tún ní bẹ́ẹ̀ náà ní gbogbo tí bẹ lẹ̀ ọlọ́run tún ní lẹ́yìn náà bẹ tó fi dé ó lè kílèmù kẹta bẹ kó lẹ́yìn ọlọ́run. ọlọ́ba ní wọ́n lọ fún máa fi sàmà wá sí wọn lọ́wọ́ gbogbo tí bẹ sọ́mà tọ́lọ́run ní gbogbo ti lẹ́lẹ̀ tọ́lọ́ọ̀mì wọ́láwó ti wá ìgbà ìtẹ́bá fún ọlọ́run ojúṣe ni ọ̀ràn ayẹyẹ lórí ọbẹ̀ lẹ́nìyàn kásẹ̀ bàbọ́lọ́run kásẹ̀ bọ́lọ́run túláàsì yẹn abàbá ìrọ̀rùn máa yọ sẹ́sẹ̀kù tẹ́ tọ́jà bọ̀bọ́lọ́run ilé wa máa wà lọ́dọ̀ yìí ọlọ́ọ̀ba àlejò ọlọ́ọ̀ba ẹ̀kẹ́ ẹ̀ máa ń fẹ́ owó kẹ́ ẹ máa wá òkú ní ìyá rẹ̀ wà máa fi tó mí ní ìbàdí ìfàmìnà lọ. èyí ò wù ó ti nínú ọ̀rọ̀ àtọ́wá wá báyìí ẹlọ́mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ní. wà máa fi tó mí ní ìbàdí ìfàmìnà lọ. èyí ò wù ó ti nínú ọ̀rọ̀ àtọ́wá fẹ́ báyìí ẹlọ́mọ̀ pé látọ̀dọ̀ ọlọ́run ní.

kódà wọn máa tó gbólóhùn ní ìdí ọmọ ọmọ ẹ lọ́wọ́ níbi ìbára lọ́la alágbájá a tí ìbá ọba ọlọ́ lẹ́yìn ìgbà náà lágbájá dọ́gba tẹ̀lé àwọn ẹ̀. àbí bẹ́ẹ̀ lọ tí ìbá ọba ọlọ́ tó fi lágbájá ti kò gẹ́ kóòtù kó bẹ̀rẹ̀ wáyé. ọjọ́ wo ni ọjọ́ kò ní ọjọ́ tẹ̀lé nítorí ọjọ́ ọlọ́gbọ́n náà kò gbogbo kan ọwọ́ àtúwọ́ kọ̀ọ̀ra wa ìdí òwò ẹnu dẹ̀kọ̀ lọ́wọ́ akọ lọ́ọ̀rọ̀ látọ̀tọ̀ lọ́wọ́. kódà ìlú kí ọmọ àkọ́kọ́ ń sọ pé lábọ́yá ló mọ̀ tó ń yẹ nígbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà kódà àwọn àkọ́dọ̀ sọ pé ọlọ́run ló ń tóbi dé lẹ́yìn ìgbà nígbà àrámù yẹn ìjẹ́ olórí ìdí ìdí ìjẹ́ ìpè ìyàwó ilé wọn náà ní wọn ní báyìí ní máa ń sùn ẹ̀rọ ọba rẹ̀ láyé yóò lè kó ìròyìn wọn lọ́la ti yà òkú lórí ilẹ̀ mo lówó lọ mo lọ́la mo ní kò rọ̀ ọlọ́dún lọ pé bàtà àtúnyẹ bí kò kà mọ̀ wá àlùkò mọ̀ wá àwòlà àdùnkù ìdìnnàmọ́ máa ń wòlé yọ àti ìbàmù bí abẹ́rẹ́ àyà owó táwọn káàdì tí wọ́n ní mọ́tẹ̀jẹ́ ọjọ́ lójú ọmọdé ọdún mọ́tẹ̀jẹ́ ọjọ́ lójú ilé tí wọ́n kọ́ mọ́tẹ̀jẹ́ ọjọ́ lójú ipò tí wọ́n ní nù mọ́tẹ̀jẹ́ ọjọ́ lójú ìnáwó ayọ̀lẹ́ ìṣòro àwọn èèyàn àti ìbáwọ̀ bí i àgbẹ̀lẹ̀ ayé àti ìdúnyà ọlọ́run bẹ́ẹ̀ ni kó wọ́n lọ wàhálà lórí ìtẹ̀lẹ́lẹ́ ayé orí wàhálà wọn wà lórí ọlọ́run bẹ́ẹ̀ ni àjẹwọ́n ni èyí tó wá wá fẹ́ wọn o gbọ́dọ̀ ojú ẹ̀fẹ̀ kan o ojú ẹ̀jẹ̀ kì í wọ́n dá àwọn olóyè láyé ó tó lọ sí ẹ̀wájú ọlọ́ọ̀kan bá kúrò ní tọ̀gbìn. mọ́mì ní kọ̀gbọ́dọ̀ kọ́nú kọ́ra kọ́wá jẹ́ pé ìtọ́jú olùdù ọlọ́run yóò máa lò fún ẹ̀dá ọlọ́run ọgbọ́dọ̀ bọ̀ ikú ìdí ọlọ́run gbogbo òkè tó kú ilẹ̀ ọ̀sẹ̀ tọ́jú tó ń bá rí látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ bá wá fún ìyẹn ṣe kò fẹ́ láti fẹ́ ìyẹn kò sí wọ́n bẹ́ẹ̀ ẹgbẹ́ àwa níbi ọlọ́ọ̀tì lẹ́gbẹ̀ẹ́ bá máa fi kú sọ ní àwọn ìdòmí wọn ní aláwọ̀ sí àwọn nínú lágbájá la àwòlàwòlà ọ̀sẹ̀ ìlànà ọlọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn sì láwájá ìjẹun oṣù tó lọ ó tó yẹ papòdà kí ló tó wá kú láwọn àti ọmọdé papòdà káwọn ọmọ lọ́dọ̀ ọlọ́pọ̀ ọmọ lọ ọlọ́run pàṣẹ ìtiwa tẹ́lẹ̀ ní sọ́ọ̀tì àti àyà seventy one ọlọ́run bá àdéhùn ọlá sọ pé àwọn aláwọ̀ yà áwọ̀ àná kàlábí náà làwọn ẹgbẹ́ àná láti ẹ̀yìn náà àná àmọ́ fáwọn làámọ́ ẹ̀kún wàtàlídàdínà hà làwọn fàmílì hà wà wọ̀túkù wàmílì àyà wàlàwọn fìyà mànà bí wàmọ̀ṣárì abala ayẹ̀kún. ẹ̀wọ̀n ti tóbi ọlọ́run wá wò láti ní bẹ́ẹ̀ mo ti máa ń fara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ wa ọlọ́run bá sọ pé àhàmù ojúmọ́ wa kọ́ ni wàlá ń yà á o tí mo wá rí àná alágbèéná làwọn mímọ́ àgbẹ̀láti àìdí náà àmàlì ipa wọ ọlọ́run ìlàdá àwọn àwọn adábà àwọn ẹranko nínú ta ọwọ́ ara wa dé iná ìlàdá fún wa abẹ́ni kan lọ dá ẹran ibi owó ló kù lọ́jà ẹnu bí ìgbà òdòdó kù lọ́jà ó kù fún wọn lẹ. tí wọ́n lọ dá bí wọ́n kọ́ lọ dá ìgbọ́n fáwọn fáwọn ńlá yọba àwọn sọ pé ẹran ti fi ẹni kí wọn lọ sí bẹ́ẹ̀ o ẹran ti fi ẹni kí wọn lọ sí bẹ́ẹ̀ o tí wàá fẹ́ kó olùdá rẹ yóò yọ ọ̀sán ìbílẹ̀ kù rẹ̀ yọ ọ̀sán ìbílẹ̀ kù rẹ̀ mọ́tò òṣèlú rẹ̀ yóò jẹ́ pẹ̀lú jẹ́ pẹ̀lú rẹ̀. Lọ́wọ́ ọ̀dà ṣùgbọ́n náà ní ọ̀dà fún wa kápọ̀ wà lálé. Lẹ́yìn ewu pépè kàwá là dáa. Ọlọ́run lọ dáa. Wàtàlálí náà há làwọn àwa náà làwọ̀ àwọn ẹja báyìí àwọn ẹranko yìí làwọ̀ ọ̀hún wọn. Fàmílì àwọn ọkùnrin tí wọ́n ń mú wa ní ẹran yìí. Ilé ìfẹ́ ló dé kó ẹran tó lè bá wọn dára kódà bí òde kú mọ́ èèyàn máa wò lọ́wọ́ náà tí bá lọ ẹ́ ọlọ́mọ jò ní tó mọ wà ní ọ̀rọ̀ bá ti rẹ̀ lọ ẹ wá rí kéde mọ́ tó olú ọ̀dẹ bẹ̀bẹ̀ wọlé ìgbé wọlé ọ̀dẹ ìgbó táwọn ti rí o lọ́mọ bá ti ẹ̀ lọ olú ọ̀gbọ̀n fún fẹ́ mú rú yàn ṣùgbọ́n lọ́wọ́ sọ pé àwọ ọlọ́run la ti àwọn kan ní tó ṣe é súnmọ́ tẹ́ fún gùn wà mí ní àyà kúrú nínú ẹ̀ náà ètò ẹ̀ fún mi tó ń jẹ sẹ́yìn jẹ́ ولهم فيها منافع نكرا نيو ولهم فيها منافع àwọn àǹfààní sọ́kọ̀ rẹpẹtẹ kan kéde gbogbo àǹfààní apá kan nú àwọn àǹfààní ń bẹ nú àwọn ẹran yìí tí wọ́n rí wọ́n mọ̀ já rírù bẹ́ẹ̀ náà ní kí mú ìwà ọ̀bẹ̀ bẹ́ẹ̀ abala ààyè ṣùgbọ́n ṣé kò wá tọ́ka mọ́ ọmọ ẹ̀dẹ́yìn tí wọ́n mú orí ọlọ́ọ̀tún ọ̀dí bọ́bọ́lọ́ọ̀. níta fẹ́ ló bẹ́ẹ̀ ni pé gbogbo tí àǹfààní kẹta rí lára dábàá ní àti lára àtàlù ẹ̀dá ọlọ́run kámọ̀ sí ọlọ́run àǹfààní ìdílé ọlọ́run ló ní ọ̀gbọ́dọ̀ gbogbo ògbà kọ́mọ dúpẹ́ lọ́dọ̀ ọ̀lọ́ gbogbo ògbà lọ́dọ̀ káàkiri kò ní mo rí ẹ̀mọ̀ káwọn ọ̀pẹ lọ́dọ̀ ọ̀lọ́ gbòǹtọ́ lọ́ba ti mú wa kódà kájú máa dúpẹ́ ní dúpẹ́ wípé àlè ìfi ẹ̀yìn ìfẹ́fọ́ lọ́n lẹ́bùtù wọn náà ní kàdé ìwọ sọ́dọ̀ bá lọ. la ó fi tànà àlè ìjà àjà kaná àti ìjà àlè àti ìwọ ọlọ́yin ní ilé pé ẹ̀yìn ti ṣe fún wọn bí wọn lọ́ọ̀ lè ti tó kú ojú sẹ́yìn mọ́ rẹ̀. àlè pé ìwọ ọlọ́ òun ní àwọn èèyàn ọmọ rẹ wípé lẹ́sọ̀ọ́ láti dà mọ́ ọ̀dọ́ ádámà lè sọ àtọ̀tọ̀ àwọn wá síbẹ̀ kí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ tó dájú òní tí òní lè lọ. wọ́n lọ sọ ìgbọ̀ ló wà lẹ́sọ̀ọ́ àtọ̀tọ̀ ó náà sọ tiẹ̀ yóò di rẹ̀ pé ẹ má bínú o yọ wọn lọ sọ ìgbọ̀ yìí wọ́n lọ sọ fún bá lọ sọ yìí sáájá wọn rà á àwọn kẹ́kẹ́ lọ́wọ́ wọn mọ tọ́lọ́ wọn kẹ́kẹ́ kó lọ́wọ́ wọn mọ tọ́lọ́ wọn ni ọ wà á mọ àdìsọ́tà wà á sọ́nù àdìsọ́ wọ́n wà mọ ìdí ẹ̀jẹ̀ fún ọlọ́run rẹpẹtẹ nínú ẹ̀jẹ̀ ọlọ́run tó fi kọ́ o lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wà á ti fàyà iye owó tí àwọn ní mà nínú tó wá ń bí tó wá lára rẹ̀. àwọn ọwọ́ wa lọ́dà nínú tá a ti ní èsì oná ẹgbẹ́ tí fásitì yẹ̀lẹ́ yìí ń bẹ fọlọ́ ìròyìn pé ọlọ́run bá ní ọwọ́ méjèèjì bẹ fún ṣùgbọ́n ọwọ́ méjèèjì tí ó ní kò kò ló mọ tó ti rí kí kò ní í ṣùgbọ́n ọ̀wá yìí lórí pé ńgbà ọ̀jẹ́ pé yá kan méjì àlàyé bí ọjẹ́ jáfún ọjẹ́ pé ó ti di méjì lọ́rùn lọ́sọ̀ lẹ́wọ̀ torí wípé ọlọ́wọ́ bá àyèké ọlá kódà ní èdè lágbáwá àtẹ̀lé ní èdè lágbáwá wà á máa lo túrà fún ìjẹ́ lọ́kàn nígbà tí ìtàn bá lọ́wọ́ tèmi náà lọ sẹ́ka sí ọ̀rọ̀ táwa náà lọ sẹ́ka sí ọ̀rọ̀ tẹ̀gbẹ́ lórí àwọn àtẹ̀wẹ́ àwọn aláwọ̀ ń tẹ̀yẹ̀ ó nìkan sí ni lórí kọ́ lọ ìgbàdí ni o tó wà tó o ti dáàbò tá a fúnra wa ọlọ́run ti dáàbò tó tóbi bẹ́ẹ̀ ìlọ́wọ́ àtúmọ̀ ń jámù wọn gbà mí èyí tó kò wí kíláàsì mi lè pé àwọn àwọn yọ sọ ibi ìní ànànà zayitù zikiri wà ìní làwùlà àbùdó ìdájọ́ wíwọ̀ fẹ́ẹ́fẹ́ẹ́sì tó o ti dáàbò iná o ti dáàbò náà o mú dáàbò wà bí nàìjíríà o tó wà mú dáàbò wà bí ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ bìbì o tó mú dáàbò wà bí ábùdù ọ̀dọ́ pé ọ̀dọ́ àkọ́kọ́ ní ábùdù ẹ̀rọ ábùdù náà lóko. ìdí nígbà tí pé otu sí ìwọ ní kábi jámù nígbà tí wáyé pé abẹ́ tó ìlú ọ̀wọ̀ ní àkùlé ọlọ́run sọ láàyè tó yìí pé nínú sọ́ọ̀tìlì wá kíá ìyẹn wà sọ́ọ̀tìlì kíjì ayà kẹsàn-án nínú kíá ayà sẹ́wọ̀n ọlọ́run ní nàánú tó àbùkọ́ ti mú afárá ayé tó antum takhluqunahu aw la ta'lamun dele ko doga na aga kaje me ọlọ́ni àwa àwa la darí ẹ yọ àgbà wọn lọ bá fẹ́ sàwọn sọ àwa la darí à ẹ̀rọ náà bá kókó bà mí sí lánàá ìjọ náà fúlẹ̀ ìdìbò bàbá yìí kí ni bóòbí ìdí ti á jẹ olóòdì ní ìjẹ bá bá wọn bẹ ìgbà yìí rè o gbọ́ àdá ti jẹ́ ó ní ọdún ìgbà mẹ́ta láwùjá ó ní ti àbá àwọn ìdálọ́gbọ́n pọ̀ jẹ́ kò tètè tọ́jú ẹ̀ ní ìdíná bá pọ̀ jẹ́ ọ̀bá lè lo bí lè jù láàrin ọjọ́ méjì á ká ọkọ̀ ní ẹni bá ń fẹ́ ìtọ́jú ó lè jẹun mọ́tò bá ti jẹun kò lè tọ́jà ẹ̀ tòun àbá láti ká ọkọ̀ ojoojúmọ́ bá dínkù ní ọ̀lẹ́yìn tó kéré jù wọ́n fi five thousand nínú ọdún sí yẹn onídẹ́yìn lẹ́yìn tó ń gbé ìyẹn lẹ́yìn tó bá ń gbé tó lẹ́yìn ìyẹn wọ́n fi. ó ní nínú àtẹ̀tẹ̀sì báwọn yẹn wọ́n bá àtẹ̀tẹ̀sì pé ní òkòlè lóṣèlú òkòlè lóṣèlú ọlẹ́yìn náà tó náà wá lórí gbogbo ó ní wá tó ní oṣù kọ́dà tẹ̀ lórí ẹ̀ ó ní tẹ́sì tí òun náà ṣe lórí pé tó lè lóṣèlú owó lóṣèlú ó ní owó wọn wà nílò tó o ti ó lọ àwọn ọjọ́ ńgbà tó lẹ́kọ́ jẹ́ fún táwọn ìjọ tí wọ́n táwọn òun ni wọ́n tẹ̀sẹ̀ lè gbàgbé nígbà tí táwọn lọ́yẹ́ tí ó gbé lọ àti ìjọ lọ sí ọkọ̀ ààrẹ náà ló ti yọ. nígbà tí wọ́n bá sọ ọ̀gbìn láti Amẹ́ríkà tó wọ́n lè lò ó ti bá wọn kò sí kọ́ńtẹ́ẹ̀ tó wọ́n bá dàbí ní ìpínlẹ̀ wọn dàbí ní olóòtú ọ̀rọ̀ ilé ẹ̀rí ní orí ẹ̀dá ní ní ẹ̀rí mú bàbá mi tó bẹ̀ ó ń lẹ́yọ̀ ẹ̀rí ìlà lẹ́yọ̀ olùkókò owó náà olùkókò ilé ẹ̀dá ní ìlú téèyàn bá lọ sí kọ́ọ̀dù ní ẹjọ́ èmi lọ sí ìlú ẹ̀rẹ́ náà lọ lórí lọ́wọ́ àwọn òṣèlú wọ̀nyí kì í ti bọ́lọ̀ sí bẹ́ẹ̀ la láti fi pe àti ìjẹ tí ò ní fọ́ọ̀kù kò sí ìjà tó kù fún káàkiri ìmọ̀ ní ayé kò sí ìjọ tó kùkù láyé kì á ẹtí ọ̀la ọ̀rọ̀ tí ò wọlé ọ̀rọ̀ ìlà kédèrè ẹyọ kan là ń sọ àti ìsọ méjì àti ìsọ ẹjọ àti ìsọ kan àti ìsọ àwọn oríṣiríṣi ti bẹ lára lọ́rùn tí ìta fi padà láti ìta orí àti ìsọ ẹjọ àwọn orí wọn àwọn sáyẹnsì tó mọ̀ ju àti ìsọ ẹjọ tó ti fi padà lọ́wọ́ sáyẹnsì tó ti mọ̀ wọn orí rẹ̀ àti kọjá rárá o kẹ̀kẹ́ àti ìmọ̀ ti fi lọ́dọ̀ ọlọ́dún ní náhálù ọ̀pálábí náà sọ ọlọ́wọ́lá àtọ̀tọ̀ ti kú. àwọn ọlọ́run ajá ní síbọ̀jẹ́ kẹ́ ẹ gbà wọ́n ẹ̀ yọ àgbọ̀wọ́ ọlọ́run gbọ́ ọlọ́wọ́lá àti àlá ìmọ̀lẹ́ rẹ̀ hẹ́lá àtọ̀tọ̀ ẹ̀ yọ àgbọ̀wọ́ gbọ́ abàrà ètò máa ń mọ̀ wá pé ìwọ lọ́lọ́mọ yìí ẹ bá bọ́ ọkọ mọ̀ mi sọ̀rọ̀ rẹ sí rẹ̀ sọ́ọ̀bà kọ́lọ́ lórí gbogbo ẹ̀ bọ́ọ̀bà sọ́wọ́ mi lọ́lọ́ náwó ní lórí lórí àti àtọ̀ rẹ ló ti jáde ọ̀nà ó fi tọ́mọ lò ní àásù dàpọ̀lù kú náà àbúdà tó lè fà á ìyẹn sẹ́yìn lẹ dáadé àbáwọ̀ ọlọ́ọ̀lọ́dà kì í ṣèbéèrè ọkọ̀ ìyẹn ní pé wọ ọlọ́run ọlọ́run wa lọ́dà o tòun tá a fẹ́ lò bẹ́ẹ̀ náà ní pé ọlọ́run ní amúnáhàdùn lọ́kàlù ńlọbi parí náà la dá yín kó lè bá a jẹ́ pé ó di sáàpù kéde ó di sáàpù ẹ̀ àpọ́nlé kì í ṣe pé bóyá ọlọ́run pọ̀ ló fi lò náà tiẹ̀ sì bẹ́ẹ̀ náà ní àyà ayé bí ṣùgbọ́n bí káàtì mọ̀ pé ọlọ́run ọwọ́ rẹ̀ ní ti péré náà ni ó ti sọ fún wa ní wàá tó sọ ayé àtàwọn fáyà tọ́lọ́ bá sọ pé ya kọ́lá ya ìbílẹ̀ túmọ̀ mọ́nà àgbà àǹtẹ̀síjà ní máa kálá bí ya dá ìyá àtàkùbárítà amòkùnkùn sámìlà ààrẹ ọlọ́run rẹ̀ ìbílẹ̀ tù nítorí tó ọ̀sẹ̀ bá fún mi mo fọwọ́ ọ̀hún méjèèjì yá iná ìdájà máa lè ta àtúntà yàdá yà yẹ ọwọ́ méjì nìjẹ́lẹ̀ ìfún ẹ̀gbọ́n méjì nìjẹ́ fún ọ lọ ìgbọ́n wọn fún ìṣẹ̀dá o kìí pé tọ́ba tí wọ́n ń tún ayé ẹ̀tọ́ wa máa náwó fi o òbí bí bí wọ́n ìṣẹ̀dá nìyẹn o bóòlù ó ti rí ọlọ́dún kan máa tó fún wa ní kọ́míṣọ̀n parí ni asẹ́tìbárítà ìṣèkọ̀ àwọn ọ̀nà ìbáfà kárẹ́ ọjà àfihàn sọ́wọ́ àmàlẹ́kìrì máa ń ká ilé àmọ́kò ohun tàbí náà láàánú ìtẹ́gbára náà ni tí ndị tẹ̀lé tọ́wá kò tẹ̀lé etí òtòbi tọ́wá kò tóbi ibilisi kò tó yẹ ẹ̀fọ́ lọ́dọ̀ ọlọ́run ọwọ́ ẹ̀ ọlọ́ọ̀ni tẹ̀bà fún adáwà ní ọwọ́ àwọn adáwà ìgbé tí ẹ̀dá yẹ ti ó dẹ̀ lọ abẹ́yẹ ọkọ̀ kí lọ́lọ́ wa bẹ̀rẹ̀ ilé rẹ̀ tí o ti gẹ̀gẹ́ ń sọ tí o ti gẹ̀gẹ́ ń sọ ọlọ́run dá ẹ̀sìn bí ọ̀pọ̀ o ti gẹ̀gẹ́ rẹ̀ ẹ̀sìn bí o ti gẹ̀gẹ́ ń kí lọ́lọ́ nígbà ọ̀rọ̀ fẹ́ bàbá láyé kó aláfẹ́ fún ìwádìí bẹ́ẹ̀ ló ń lò ó ti sọ pé ṣe lójú lágbẹ́dẹ́ ìbẹ̀rẹ̀ ẹni ṣé ń tán àmọ́ àtẹ̀ ẹ̀kọ́ mi lẹ́nu ah. ṣé ìbẹ̀rẹ̀ tí ó lọ́wọ́ wà ní ìlú ó ti yàtọ̀ ó ti téèjì ó ti ti téèjì ó ti transform èdè bẹ̀rẹ̀ tí ó lọ́wọ́ àbó ti dàbá àdúgbò ọgbọ́n tọ́lọ́ ọmọ ẹgbẹ́ ọmọ tó kọ́lọ̀ ń bá sọ̀rọ̀ tọ́lú bá sọ̀rọ̀ ẹgbẹ́ ìgbìmọ̀ tó kú lè bá ọ ọlọ́ni asẹ́tì baríkà ìwọ ilé yéésù lọ́wọ́ àwọn kó tóbi dé amòfò tàbí dáadáa àbá ọmọ wa ní ẹjọ́ ọmọ tó gbéra láti ọmọdé ọ̀rẹ́ lójú. nínú àyà mi ní mọ́tò náà yí dà àyà kọ́ àwọn bí kọ́ àwọn dà. pa àwọn bí wọ́n bá ń fi ọ̀rọ̀ wọ́n wá ń tètè obe ní ẹ̀mọ̀ gómìnà tó bá ń jẹ lẹ́nu lọ́mọ kó bá dùn wá ẹ̀ lè fi mọ̀ wá rẹ̀ gbọ́ bá dìde ìlẹ̀ ẹ̀dùn wọn ló dé yìí. àwọn ìyàwó nígbà tí wọ́n jẹ nígbà tí wọ́n ń tí wọ́n mú tọ́lọ̀ ń kó lábẹ́ ọ̀hún wọn dùn àwọn náà nígbà tí ìyàwó ọjọ́ pé ọ̀dà yẹn ti àjàgbá ti wà bí ọwọ́ ọlọ́run kéènì ọ̀dọ̀ ti wà bí ọwọ́ ọlọ́run ẹ̀kọ́ náà ọ̀pọ̀ yẹn lọ sí ìdáhùn orí jẹjẹ ẹnìkan fún òbí ló rú ìtọ́ lọ yẹn ni o nínú àwọn afá wa lọ́wọ́ fún mi ó ní òun fẹ́ bí ọ̀rọ̀ tó ń pa àbídà lórí nínú láwọn ènìyàn wọn ní sẹ́yìn ó ti bá wọn sáábà wọn máa gbé ìwọ ọlọ́sìn ti yí o ọlọ́sìn ti yí o. ṣé sọ́ba àti ìdá lọ orí ẹ̀yìn lẹ́yìn ẹ̀rí ọ̀sẹ̀ tó kéré ṣé wọ́n sọ fọ́lọ́ nígbà tí mo gbé àwọn adé mi dàbí tẹ̀tẹ̀tẹ̀ wọn àti ọlọ́sìn ti yí ọlọ́sìn ti yí èjì ẹ̀yẹ fún tòun sọ búrú lọ́lọ́sìn lọ tò láti fi fíìmù láti sọ́ba ètò òṣèlú. ìwọ gbọ́dọ̀ ọsẹ wàá máa tọ Ọlọ́run ìwé àdọlẹ máa àgbà àdúgbò ṣe ìlú ìlú ara o èso bá wà mọta á iná sọgbà aláwọ abúlé ìyẹ Ọlọ́run kẹbi aláwọ òbírí èdè gbọ́ àmọ́tọ́ ẹgbẹ́ aláwọ ìbírí àlàyé àdúgbà tó fi ìlú tó àtúntò ìlú bẹ́ẹ̀ náà ni wọ́n lọ pé ọlọ́mọ ọ̀tà ọlọ́mọ ọ̀tà bí ìlú wa àti èsì ayẹ ẹ̀tọ́ bá yí rẹ̀ bá kú ìdìbò yẹn lọ́dọ̀ tàbí ìdìbò yẹn ọgbọ́dọ̀ bàbí rẹ̀ ọgbọ́dọ̀ bàbí ẹ̀ lẹ́wọ̀ ọgbọ́dọ̀ jẹ́ náà jẹ́ o wọ́n mọ ọkọ̀ tó ń bẹ́ o ìyẹn máa láti ìdìbò ìtàn ní ìyẹn máa ń lò lọ́dọ̀ ọlọ́dọ̀ wa ọlọ́dọ̀ àbò wa ọlọ́dọ̀ máa tàkì ìdìbò wa lọ́rọ̀ wa gbọ́n bá mi bẹ̀ láwọn èèyàn lárúbáwá ọ̀wá ní bá nǹkan mu púpọ̀ bá dé sí Yorùbá gbogbo jésù agbọ́dọ̀ mọ sàkéèsì rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ èdè bá ń sọ yìí èyí máa ń rìflẹ́tì ara wọn láti rìflẹ́tì ìfẹ̀yányá ẹ máa rí àwọn ọmọ nígbà tó tẹ bá ká rẹ nínú èdè mi ọba bá ká rẹ nínú èdè mi O tó àwọn ní àjàgà ó ti wàá fi ọwọ́ ọlọ́run kẹ́tì ọ̀tọ́ rẹ mọ́ni fún ẹ ọlọ́ba tó tó gbóyè láti ẹ ní ìlú ọwọ́ tó wọn làjàgà wà. wà lórí ìlú ìmọ̀ ọ̀ọ́lù ìgbésí rẹ̀ sékè ọlọ́ kọlọ ọmọ bá wọn lórí ní ọkọ yẹ. bá ní yàtá ọlọ́run ní nǹkan ṣẹlẹ̀ sí ọwọ́ méjèèjì ọlọ́run wà lórí mi báyìí yàda ọwọ́ méjèèjì ní ìgbẹ́ wọlọ́ mọ́bùkù kàkà ní ìjẹ́lọ́ wà síkẹ́lẹ̀ lòdì tẹ̀lé kàkàkà tí ná bó ti wù ọlọ́run ti ná ibòmí àròjò bẹ́ẹ̀ ibòmí àmọ́ròjò rẹ̀ bí táwọn di ayé bí àkókò ìdìbò ní màjínà ó lè yẹn lè ta òòlù tó lọ́rọ̀ rẹ̀. ẹ bá wí ká bí kọjá ẹgbẹ́ wọn ní madina ìyẹn ní káwọn ọmọ ọlọ́rọ̀ yìí ó lè mọdún mẹ́wàá lọ́dún mi wọn fẹ́ẹ̀ sí ọdún tí mo wà bẹ́ẹ̀ tí mo tí mo kí pé fún wa lórí ọ̀rọ̀ tó fún wa àwọn akẹ́wọ̀n náà sí akẹ́wọ̀n náà sí ẹ̀ẹ̀kan máa ẹ̀jẹ̀ náà mọ̀ kọjá ní tí o lẹ́yìn ní àgbo buhari pẹ̀lú spika wọn ti dìbò láti ṣèkọ ìfọwọ́n lọ́wọ́ káàkó bá tún ẹ̀jẹ̀ láti máa ti dé ìtawọ̀ ọ̀tẹ̀ máa táwọ̀ ọ̀tẹ̀ máa tún nǹkan lọ́wọ́ tó tó tó lọ. bọ́lá ti torí rẹ̀ ní ẹ́ oòrùn tó ti mú lọ́dọ̀ a tọ́ba káyìn láàrin láàrin tọ́ba pàṣẹ ìbá bọ́ yọ bẹ̀rẹ̀ pé padà nàìjíríà tó bá jẹ́ pé gbàdé ọ̀pọ̀ kalẹ̀ àti ọ̀pọ̀ bọ̀ ọdún mẹ́rin tẹ̀sí mo bí gbàgbé ọba rìn láti àràpà dé múzẹ̀lẹ́fà láti múzẹ̀lẹ́fà dé múnà láti múnà dé aramọ̀nọ́ta ìjọ́nà gbà yìí pé ara wa yìí bí ń kó bí ń kó

ní èdè òní tẹ́lẹ̀ ẹ̀ka ló ní àtọ̀rí kù kò sáàtù ní ojú ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀ yìí ní ọ̀rọ̀ ayé nípa ẹ̀ ẹ̀sẹ̀ mo bá fi mi tẹ́lẹ̀ mo bá tẹ̀lé àwọn mọ́tò ọ̀nà máa ń gbọ́ ẹ̀sìn mo dé mo tẹ̀lé bàbá yìí aago méjìlá mo sọ báyìí fagídé láago márùn níbi tí òsì lé kankan lọ ẹ̀ka ẹ̀ka kọjú sáwọn yìí ní fagídé láago márùn ní mo tẹ̀lé ayé mú omi yẹn ní àdúrà omi lọ́kọ̀ọ̀kan. nǹkan ní o orí ọlọ́pọ̀ ti ti fẹ́ dà ibi ọlọ́wọ́ àròdò ibi ọlọ́wọ́ àmọ́rọ̀dò ibi ọlọ́wọ́ adó òmùmú bẹ́ẹ̀ pọ̀ ibi ọlọ́wọ́ àmọ́dé òmùmú bẹ́ẹ̀ pọ̀ lórí ìdílé ìlú ọrụ dára ló ti dájà yín ni sí pé ọbẹ̀ fún ọlọ́run ni ètò máa tó mẹ́ta kálá sí jámọ́ ìkórè ọ̀rọ̀ síbẹ̀ yẹn tá ní ìfẹ́ ìjẹ̀kalẹ̀ ní òwú òun náà ní pé gbogbo ọ̀rọ̀ tó bá ti wá bá wa ọjẹ́ dàrẹ́tì ni ọjẹ́ dàrẹ́tì tó ẹ̀dá tẹ̀lé káwọn tó gbogbo ẹ̀ lápá lọ́wọ́ àwọn ti di ìwọ̀n ká tó ń bọ́ síbi ẹlẹ́ẹ̀kẹ́ nìyí ló kú yẹn ìbá dá kábíyì ní ìdí ẹlẹ́ẹ̀kẹ́ nìyí ló kú káwá kú ní ẹlẹ́ẹ̀kẹ́ lọ́gbọ̀n alẹ́ ẹ̀kọ́ ni. ètò àti ẹlẹ́ẹ̀kẹ́ nìyí ní ẹ̀ẹ́dínláàbò tí a fi tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀lélógún báyìí òun náà ní wípé nígbà tá a ní gbogbo ìyẹ̀wò tó bá wá ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kọ̀wá túmọ̀ ti ìdẹ̀kùn kan fún wa dáadáa kan fún wa látọ̀dọ̀ ẹnìkan káwá mọ̀mọ́ rẹ̀ o àbí ká mọ̀ wá fún o túmọ̀ sí o ìgbà àbọ̀ ọ̀rọ̀ wáyé. ọwọ́ àkàlẹ̀ tẹ̀lé gbogbo láti ìbò wa nínú wa ti mọ́ra. ṣùgbọ́n àmọ̀ ìṣe bàbá ìjẹ̀kùn yẹn ọ̀dọ́ ọlọ́run ti wá. sọ àtúwọ̀ ìṣe ká má ju pẹ́pẹ́ bá ti dáadáa sí i inú ẹ̀ tó ti dáadáa nínú ẹ̀ lẹ́tọ́ bá rí èèyàn ẹ̀ tó fún yàn lówó ẹ̀ tó náà yàn lọ sí yàn lórí tẹ́ ẹ̀ tó rọ̀rọ̀ fún yàn lójú ọ̀nà ẹ̀ tó rọ̀rọ̀ ṣùgbọ́n kò gẹ́ tó bá ti lọ́dọ̀ rẹ̀ fọ́ ọgbà yìí pé ọlọ́run gẹ̀ẹ́gẹ́ ló lè dẹ̀kun ọlọ́run ló ti rọ̀ fún tẹ̀ láti fi bọ́ wá sí dáadáa fún ọ. ọwọ́ àná àti tí mo mọ gbà wá àti àbí tẹ̀lé àmì náà tó gbà wá lọ́dọ̀ àbúrò àmì náà tó gbà lọ́dọ̀ sílà sàbí sílà sàbí àrẹ ọsọ pé àdé ìtọ́wà sàbí níbi kan ní àdé ìtàkàmà ìyẹn pé àdé ìtọ́wà sàbí rẹ̀ ṣe ìtẹ̀lé. ó ní òṣìṣẹ́ ọlọ́pàá lọ́la àdìwọ̀ sáà sọ pé mẹ́lẹ́làmùyẹ́ kúrì nẹ́ làmùyẹ́ kúrì là ẹtí ọba máa dúpẹ́ fáwọn èèyàn dúpẹ́ fọ́nà láì bá ti dáadáa fún ọ ẹtí ń wò ọlọ́run ẹgbẹ́ sàrẹ́ ìgbésà kan ń bá ọ ní wọn ní ẹsẹ̀ dáadáa tó ara akéèyàn wọn rí ni òòrè ọlọ́run tó wà ní gbòǹdò yìí pé tètè èèyàn lójú wájú wá ti sọ pé ọ̀dọ́ náà nìkan gbòòrò wájú wá tó ẹni tó bá sọ̀rọ̀ fún yàn ní ìlú bá lọ́dọ̀ rẹ̀ gbàtí yàn bá dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ nígbà tí yàn tó ṣe kí ni nígbà tí yàn tó tẹ́lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ mi lọ́lọ́ ó ti ṣe ó ti ṣe fún ọ lónìí ló jẹ́ pọ̀ náà ló ti ṣe fún lọ́la. ọlọ́run nìkan ni wallahu wal ghani wa antumul fuqara wallahu wal ghani wa antumul fuqara ọlọ́run bá nìkan lọ́rọ̀ káyọ̀ ọ̀gbẹ̀ dà má wà á mú kàtà dà á mú kàtà tọ́lọ̀ wà dà wà. àtìparí ẹlẹ́kẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dì ẹlẹ́kẹ̀ẹ́dẹ́lógún ẹlẹ́kẹ̀ẹ́dọ́gbọ̀n òun náà ní pé ńgbà tọ́lọ̀ sọ pé alhamdulillahi rabbil alamin. ọlọ́ọ̀tẹ̀ ìfẹ́ ẹ̀yìn ọ̀pẹ ẹ̀kọ́ ọlọ́ọ̀ni ẹtí tọ́jú gbogbo ẹ̀dá lónìí ọ̀nà ẹ̀dá tọ́nà ọba ń tọ́jú ẹ̀dá tọ́kọ̀ ọ̀hún àti àdúwájú nínú ẹ̀ ní ìtọ́nà ọba ọ̀rẹ́ àtàrà náà. ìtọ́nà ṣe ìtọ́jú wọn ni tí ṣe kàdé. lọ́dọ̀ ni wà ní sọ́run ju ní mọ́tàlá àyùlá àkókò wa. tẹ́ ẹ bá ń ka ìrọ̀rọ̀ ọlọ́run ní ní ní ìlú ẹ̀ka lẹ́yìn ẹ máa rí kàtó ìtọ́jú rẹ̀ àtàǹtẹ̀ wa tó bá wọn ti kàtó ọ̀pọ̀ fún un tẹ̀sán ìtọ́ rẹ̀. orí ọlọ́run kọ́kọ́ ìtẹ́ ìgbà tó ti bó ti wá pọ̀ tó nù ọlọ́run nínú àánú rẹ̀ ọwọ́ àtìlẹ́yìn lólòlù ti wà ṣe ìdíkàmọ́ ọmọ tó kọ̀ ọmọ tó k òní ọmọ yìí gbóná lòdì ọjọ́ méjì ọjọ́ gbàdàgbà òní ọmọ yìí gbóná lòdì ọjọ́ lágbáwá èdè lágbáwá òní kọ́ ọmọ yìí gbọ́n kọ́ láti gbóná lòdì òní ẹ̀jẹ̀ alihamudulilá ẹ̀wọ̀n yọ̀ lọ. alihamudulilá yẹn ló wá sọ abẹ́rẹ́ ní àlẹ́ ìdókòwò rẹ̀. orí ńlá gbáà ni ọlọ́run ti fún wa orí tí ò pé nínú tí ò pé sọ́kàn ọwọ́ àtọ̀wé pé ibi ká máa wọ́n sí alihamudulila alihamudulila yẹ kò dípò rí ọlọ́run tó dípò rẹ ọ̀rọ̀ tá a kọ́ lónìí ní ilẹ̀ títọ́ tá a kọ́ gan-an ní bọ́lá náà lórí bí gbogbo ọ̀nà ara ọkọ̀ jáde jẹ abẹ́ ẹ̀kọ́ ni gbọ́ntọ́lọ́ tó ní nǹkan fẹ́ẹ̀ ìdíkẹ́ ẹ̀sẹ̀ ìlú ìyọ̀rọ̀ sí téèyàn bá wá ṣe dáadáa kan sí ọ tá a ní kó fún májè káwòye ọwọ́ akọ́ ọ̀lẹ̀ kọ́lù ẹ mú alẹ́ lómi owó tó fún kalẹ̀ mọ́ máa ń yíyan lọ sábàdà ọ̀tọ̀ ní ilé wa àgbò tí wọ́n fi yíyan yóò wá kọ́ lọ rẹpẹtẹ àpáwọ́ ọmọ apáwọ́ orí bí wọ́n wá kọ́ orí bí bẹ́ẹ̀ náà nínú àwọn tẹ̀síìlì mi wọ́n máa fara ayàtọ̀ eléyìí ajá náà ní yóò gbé ìdíje ó gbé ìkẹta ó gbé ìka ó gbé àbọ̀jẹ̀ máa ó bá tuntun sílẹ̀ ní olùgbé àtìkú wọn wà á bàjẹ́ lórí pé à ń ka àyà náà yóò ti ju àtúntẹ̀ lẹ́nu lòkù. tòtà fẹ́ ló bẹ̀rẹ̀ yìí pé àìmọ̀ẹ́yìn èèyàn láyìn kó àìmọ̀ẹ́fẹ́ yẹ ọ̀bá ẹ̀kọ́ tó lọ tó kú lọ́wọ́ lọ́wọ́ nígbà tó lọ́wọ́ kọjá wa tó fi gbogbo rẹ̀ tọ́ba ní tó yìí jùlọ lọ́wọ́ àti alhamdulillah. tí ẹ bá ti di kéde lásán ní ìdí ẹ̀dùn kálámù tó ti di ìdí lábáwá tí ẹ bá ní máa ń yí ọlọ́run àti máa ń yí o lè kọ́ pé tí gbogbo ó fún ẹ alhamdulillah ẹ lè wọ bàbá rẹ̀ náà wọ́n lọ sí wàá sí ìwọ̀n lọ́sìn ìwọ̀n ẹ̀yẹ́ bàbá rẹ̀ kẹ́kẹ́ wọn lọ ní ara wọn wọn ní gbogbo ìgbésẹ alihamudulila ẹni kẹ bá wọn. bẹ́ẹ̀ bàbá yìí mr president mr governor tọ́jà pé gbogbo ẹ̀ fásitì kan ni láti ọlọ́run bá ti tó yọ gba gbogbo ǹjẹ́ governor yọ gba gbogbo ǹjẹ́ president. kódà ó lè wà láyé gan débi àrí president tó tó kókò tó kẹ́ tọ̀dá president ìgbésẹ̀ ìgbésẹ̀ tó tó kókò tó kẹ́ ó sì mú bàrà ọwọ́ àgbẹ̀wò ìgbésẹ̀. president náà ti ẹ̀ẹ́ taro kọ́ ni ṣé tààrọ̀ ni àbí no bìyàmín yẹ̀fẹ̀yàwó ẹ̀wù bìyàmín yẹ̀fẹ̀yàwó wọ́n wà ní kíní tó wà ní ilé olùdákú bíi president náà ló tààrọ̀ mi ewu ewu wẹ́lọ̀ ti Palestine ya Palestine so ẹgbẹ́ náà fi ń dára lórí àwọn jẹ́ pé àwọn ní president odidi olórí orílẹ̀-èdè ìjàdá èyí ló gbé lọ lọ́dọ̀ olórí ẹ̀wọ̀n bá lọ ìwà lórí sí apc lórí sí lẹ́yìn nígbà tí mi ní bàbá mi ní kéré nígbà tó mi ní kéré wàlúwà ni wọ́n wọ́n wò nígbà tó yẹ kó ta oríṣiríṣi lọ́sùn lọ́sùn ìkájọ́ máa sọ̀rọ̀ ah. níta máa wò báyìí ìgbà tẹ́ ìgbà tẹ́ ń di ẹyẹ tí mo kéèkì bí ọ̀rọ̀ náà lọ. níta tó lóore tí mi lọ bẹ́ẹ̀ lẹ̀ kálíwọ́ ta máa sọ lọ́sùn yọ máa sọ lọ́sùn ní àgbọ̀dọ̀ analysis bọ̀ tí ó tún òwe lọ rẹ́kẹ́tẹ́ lórí rẹ́díò lórí tẹ́lifíṣàn nígbà kan lé ní primary school ẹ kò sí mọ̀tò lẹ́bẹ̀rẹ̀ ní àjò ní. báwọn ọmọ yìí àwọn ọmọ yìí bá ti lọ́ba tẹ̀sí nínú ìjọba ìdìbò ẹrù tó gbogbo ayé wọn bẹ́ẹ̀ wúlò tí wọ́n máa lẹ pósítà tí wọ́n máa lẹ kàńtó gbọ́ lórí èwo lórí ilé owó tí wọ́n ń gbà wò ìlébọ̀ twenty million àwọn ní wọ́n fẹ́ ṣe tọ́ba wọn lórí ẹ ọ̀sẹ̀ kò sí gan ẹ ní ọmọ ọlọ́lá ọmọ olówó kan ọmọ tó ló kọ́ ọdún kankan mo bá wọn tó fẹ́ jẹ kíní ilé tòkí túmọ̀ sí pé nípa ẹ̀yìn tí a bá yí èèyàn nígbà tó bá gbogbo orí tó mọ̀ ọ̀fẹ́ wípé onáà ní mọ́sálà ẹlẹ́ẹ̀kẹ́lò ẹlẹ́ẹ̀kẹ́rin ní ní ogún àtọ́ni ah, ẹlẹ́ẹ̀kẹ́rin ní ọgbọ̀n lọ́ọ̀dì twenty six lórí rọ́ọ̀bì làálẹ̀ mi. àní rọ́ọ̀bì làálẹ̀ mi alihamudulilayi rọ́ọ̀bì làálẹ̀ mi gbogbo ẹ̀mí pátá ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́ọ̀dì. ẹtí ṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lórí ọ̀rọ̀ láì dáwọ́ dúró kò sọ pé alẹ́ bíi rọ́bìlì àlẹ́ rọ́bìlì àlẹ́ ètò ìlú báyìí lọ wá ẹtí gbogbo ẹ̀dá tí ọ̀dáwọ́ dúró àìsí pé nígbà tó ń pèrè ẹ̀dá ó ti kó ìdùnnú pẹ̀lú pẹ̀lú akẹ́kọ̀ọ́ rẹ̀ tọ̀mí ìgbàlásí mẹ́wàá ṣe máa ẹni tọ̀mí ìlú ìlú yà láti kó nìyẹn. ìmọ̀ ọlọ́run lọ́kan tí ọ̀kan tuntun lọ́lọ́run àti lọ́lọ́run pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó máa ń ṣe dídá ẹ̀dá títọ́jú ẹ̀dá pípa ẹ̀dá títí ẹ̀dá ìṣe ọlọ́run ti ṣe nínú ẹ̀yẹ. àtúwá lọ́lọ́run lórí ọ̀kan tuntun ẹ̀dí máa ṣe. ìwọ́n tó ẹlẹ́ẹ̀kejì onú onye tí ọlọ́wọ́ bá ọ̀kan tuntun nípa orúkọ rẹ̀ àti ìròyìn ẹ̀ nínú orúkọ rẹ̀ náà ni àrùrọ̀ olùtọ́jú ẹ̀dá olùtọ́jú ẹ̀dá bá àti àìmọ́jú orúkọ ló kó sínú ó kó àrọ̀ ọdún òní ó kó àlẹ́ gbogbo ẹ̀ ká àánú ẹ̀ fún òní ó tún ti ní ìgbàgbọ́ sí rọ̀bì ẹlẹ́ẹ̀kẹta onílẹ̀kẹta onídìlélẹ̀ òníyà tí wọ́n bá ti gbà pé ọlọ́run bá ní olùdá ẹ̀dá títí ìtọ́jú gbogbo ẹ̀dá ó túmọ̀ sí òun láti máa ṣe ìjọ ọgbọ́n tó jẹ fún ìjọ téèyàn bá wá wọ́n fi á rẹ̀ lẹ́yìn ọ̀nà fi tí ọgbà ó ti takò gbogbo lọ ní ìlú ẹ̀dá. àwọn yẹn kan wá ń bẹ lórí ìpè báwọn ò ní ẹ̀sàkó ẹlòmíín bẹ tàwọn ìdí torògbò bí yà lọ́sàkó ẹlòmíín bẹ tàwọn ìdí òlò yà lọ́sàkó ọgbà òlò yà ní ẹ̀ bá ti takò òlò yà lọ́sàkó òlò yà lọ́sàkó pàtó ni pé ìtako gbólóhùn rọ́bẹ̀lì àádàmì ọmọ òní ọmọ bí kí ọmọ túmọ̀ sí tó asọ́kó sókè kí ọmọ túmọ̀ sí náà ní kéèyàn tako tàwọ́sí ìmọ̀lọ́ lọ́kàn lọ́nà bẹ̀rẹ̀ ká káwájọ yẹ̀wò lọ́kọ̀ọ̀kan ṣé kó bẹ̀rẹ̀ lọ́kọ̀ọ́ bíyà ìtako ìdí ọlọ́run ọlọ́run àbí ìtako títọ́jú títọ́jú ẹ̀dá. àwọn kan bẹ tó ṣe pé ṣírìkù tààtì lè bẹ fún wọn olóṣù burú jù oná ni wọn pèlè ìdáwójú ìlú lè láyà àtọ̀ bẹ́ẹ̀ àwọn ìbẹ̀ tí wọ́n di ẹ̀ nígbà kọ́kọ́rọ́ wọn bá bẹ̀ àti sọ́ọ́ síwájú ìgbé orí ìṣèjú kan ló lé ju wọn wà sílẹ̀ yìí. inú kó wọn fẹ́ẹ́ padà tí wọ́n nígbà gbòòrò àti tí wọ́n wà lórí ìbejì kò sí kẹ́ni kẹ́kẹ́ ní wọn tó lè sọ ikọ́ dáhùn lórí àti tí bá ń tẹ̀sẹ̀ sí sọ̀rọ̀ ìgbà ntọ́ sáájú ọ̀gbọ́n náà ntọ́ ṣẹlẹ̀ ńgbọ́ ọ̀kọ́ dáyé ní ọ̀gbà ó ní ìgbà tí òye ṣẹlẹ̀ sí ọ. tí èèbá ti ń gbé àdàgbà arígbó obìnrin lórí obìnrin bímọ ọ̀pọ̀lọpọ̀ wáyé ìbátan kù ìgbéraga ọdún mi yóò ti ajá ìlà yòó. àwọn ọmọ bíi ẹbí jẹ́ fásitì ní títí ìwò títí wọn ní fásitì wọ́n kà ètò lé ìwọ̀n ní wọ́n kà fún wọn sínú kẹ̀kẹ́ sínú ilé lọ wọ́n sì ń dúró lẹ́yìn lọ wọ́n sì ń lọ. wọ́n fẹ́ wo pé tí owó di bẹ̀lọ́ọ̀kì lágbó yìí tí wọ́n mọ̀ sọ̀rọ̀. títí ní ìpìlẹ̀ lágbó yìí lágbó yìí. àwọn ọmọ ìyá ẹni n'ole gbé wò lé sọ̀rọ̀ bá a ti sọ yìí ká lè ohun ìgbà ọ̀kan ní wàhálà ń lọ́dún. Nígbà wọn wá dìbò àwọn tí bá tó làwọn tó kọjá wọn padà ìgbàgbọ́ pa àdúgbò lórí yẹlẹ dídá ọlọ́pàá ya máa bẹ ó sì máa bẹ kí wọ́n wà lẹ́yìn ẹ̀ wọ́n fọwọ́ bá tó rèé òsì ọ̀tẹ̀ náà tó bóyá ni ìyá lọ sí kí ìyá lọ pẹ̀lú ilẹ̀ ṣe àbújá báyìí lọ́sọ̀ ilẹ̀ náà àwọn tí ìlú ti rí ìyá lọ sí kí ìyá lọ́sọ̀ ilẹ̀ ṣe yẹ mọ̀mọ́ lọ sí kí ìyá lọ́sọ̀ ilẹ̀ ṣe bó ṣe lórí bó lè mọ̀ ọ́ àti ètè ìyẹn bọ́mọ̀ ẹ̀dẹ́ yẹn láti ta kó nǹkan nìyẹn bọ́mọ̀ ẹ̀dẹ́ yẹn láti ta kó nǹkan nìyẹn àbí àwọn ọmọ méjì gan-an lọ́yẹ́ tí mo ti wà lókè nípa tó nàìjíríà ní nàìjíríà mo tún ra wọn ní ìgbẹ́ tí mo ti gbé lọ́wọ́ lókè. ètò ọjọ́ ọkùnrin ní ọkùnrin ní rárá ìṣe ìgbégi jẹ́ olóyún rárá ìṣe ọkùnrin lọ́kùnrin obìnrin wọ́. wọ́n bá ń takora àwọn ìta àwọn oníṣẹ́ wọn ti tẹ̀sí ẹ̀mí wọn lẹ́yìn ní máa ń takora wọn bá láwọn lọ sọ fún wọn ètò ìkókó ọkùnrin lórí àbùkù bọ́mẹ̀dé yẹn bá ti dìbẹ́lọ́pù yẹn tí ọmọ àtakò àwọn nǹkan ní ìgbà tí ọba tí yóò di rẹ̀ àwọn èèyàn já bẹ báwo fi àtakò olùdíje ọlọ́run ṣùgbọ́n orí ìlú tí wọ́n wù fún òde fún lórí àbàtà ìkànnì àwọn pẹ́sẹ̀gà ee táyé tó là ń lọ tó yẹ pé ó ní òǹkà àwọn oníkó ní kò lọ́kàn pẹ̀lú ẹ̀sìn rẹ̀ lọ ìjọba ìsìnkú tán fún àwọn ọmọ kẹ́ńtì táyé tó wọ́n lo ẹran kẹlẹ ti kó gbé lọ lábọ́lé kì í mọ́tò ló yẹ bá lóko láti ìdè lọ́nà ẹ iye òbí sọ́nà bàbá ẹ̀ ṣe lọ́wọ́ òjì lọ́kọ́lọ́ ìyá tiẹ̀ náà yọ ọ̀rẹ́ jẹ́ bí ọ̀wọ́ ló tàrí kò sì bí wá wípé ọlọ́run gbè yìí òkú ayélujára wọ́n yẹn bá wọ̀ yẹn náà gbé rèé láti gbogbo balẹ̀ àgbègbè ìjẹun gbé lọ bí bọ́mọ kò mọ ẹ̀yà ẹ̀yà ẹ̀yà bá jẹ́ bíbí ìdílé ní ẹ̀mọ́ pọ̀ oríkàlà olókìtà wà orí pé kí ní kòtò orí pẹ́ńtẹ́nì. ìfẹ́ ẹlẹ́fọ́n ẹlẹ́fọ́n ni wọ́n ti gbé ní ọjà báyìí báwọn ènìyàn ẹ̀fọ́n ìfẹ́ ẹlẹ́fọ́n ẹlẹ́fọ́n kí ní ìgbàlúwọ̀ ọ̀pẹ́ yẹn ní wọ́n ti gbé ní wọ́n ti gbé ìbáwọn ènìyàn wá mo ti dẹ́ tẹ̀lé àwọn oníṣẹ́ mo kú owó rẹ̀ kọ́ o <laughs> ti dẹ́ tẹ̀lé àwọn àti sẹ́yìn wá iṣẹ́ iṣẹ́ tó fi ọ̀dà àti ọ̀dà ọlọ́run ti dé owó orí kókò níbi àìsàn ti fi o ìyá máa di àlàyé gbà nta fẹ́ pé òdiwọ́ ìyàtọ̀ ọlọ́run fi jẹ́ àwọn wà báyẹn àwọn ènìyàn ò ní gbàgbọ́ rárá àtọ́ nípa gbogbo ìyá nígbà wo ni wọn kò gbà fọlọ́ wọn bẹ̀. nínú àwọn ẹni wọ̀nyí iná làwọn tí wọ́n jẹ́ àdáhàlì yóò wọ́n á tún máa tò ní àwọn tó yẹ pé wọ́n gba ìgbé ilé ayé ilé náà làwọn ò pẹ̀lú kò sí ìgbé ilé ayé ilé náà ìtẹ̀lẹ̀ márùn-ún ti bẹ̀ méjì ti bá ìtẹ̀kalawa méjì ti lè fi wọn. ìtẹ̀mí àkọ́kọ́ ọ̀nà ọ̀nà ni ìtẹ̀mí táwọn afáàgbè ní alámùdáwà nígbà tó lọ́n kó wa jáde kó nígbà láti gbà gbogbo àwọn ọmọ rẹ̀ bàbá tó gbà sí àwọn ọlọ́wọ́ aṣọ tó jẹ ilé yìí àwọn ilé yìí iná ọ̀nà ọ̀dà wọn iná ọ̀nà ọ̀dà wọn àwọn ilé mọ́tọ̀ká bẹ́ẹ̀ kọ́ ọ́n bẹ́ẹ̀ pàṣẹ sí ilé. ìtẹ̀mí ẹlẹ́ẹ̀kejì náà ní alámúlẹ̀ àjẹ́nà ìtẹ̀mí tá à ń ṣe nígbà tí a wà nínú ká wà ní ọlẹ̀ nínú ìyá wa ìtẹ̀mí kan náà nù. kí ló ń jẹ kí ló mu bóòlù ní yàgbẹ́ bóòlù ní sọ bóòlù ní tẹ̀lé ọmọ tó náà bá ìtẹ̀mí kan. wọ́n ti máa kọ́ sí ọ̀pẹ́ ọmọ yẹ kó ti kú bẹ ọmọ àjọ máa wà láàbíyà ọba ti kú bẹ ọmọ bá bẹ ẹnu wà láàjọ aládé mi èdè ọba ti kù ní ẹsẹ ẹ ní orí ẹ èdè ọba ti kò gba orí ẹ kókó orí jáde ọba ti kù kù ọba ti lè kú ọ̀rọ̀ ẹ̀dẹ́ tìtẹ̀mí kan nìyẹn kọ̀tẹ́ tọ́mọ̀ nǹkan pa ẹ̀ kọ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ alámọ̀ tó yà á ìtẹ̀mí ilé ayé lọ́lọ́sọ̀rọ̀ tó dúnìyà níbi lábáwá láti di ayélujára dúnìyà tó túmọ̀ jù láti kan. báwo máa ka àkókò pọ̀ ẹ̀rù odò ẹ̀dín odò ló ń bọ̀ lónìí wọ́n èkú léwe ara ẹ̀dá ìgbà mẹ́ta ní ẹ̀wá láti sílẹ̀ wẹ̀ ìrẹ̀wẹ̀ ìrẹ̀wẹ̀ àdúgbò làbẹ́ ìgbà àti tẹ̀tẹ̀ láti ẹ̀dá mi sọ̀rọ̀ àwọn náà èdè òní reality tàbí dọ̀rọ̀ àwọn wàlá ìta àlèmá tó máa lè ní báyìí ah! á aláàbòjá ní iye ọ̀nà ìtẹ̀sí ìlà ìtẹ̀sí tọ́ba ló wọ́n sọ ní iye àgbáyé tó tó bá tó two thousand tó tó lókun tọ́jà kiri ìjọ kan ní ọ̀dọ́dọ̀ sáré. àbọ̀bá náà ni oníṣègùn gbóni wọ́n sáà wà á yí tọ́ ọ láti sálà mọ́tò wúlú yàwó máa ní àlà àlàdé ní adìbá adìbá àmàhàmúhùlù olùkóni ń ká gbogbo ẹni obìnrin bá bí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gbogbo ẹni wá ìdí omi ló jáde àti omi ló jáde wà á yí tọ́ ọ láti sálà mọ́tò wúlú. bálà àti àyè bá ti rẹ̀ pẹ́ tó kíkú ọmọ kan kó fi lẹ̀. يوما على ألف حبيبا محمد ìjà pé wọn gbé lórí ìtẹ́ tí wọn lò jù sáré ìdí pẹ sọ náà lànà bíi ìta ilé kan láti wà sálà bójú ìlú ọpẹ sọmọ tù ó náà wà kúkú díẹ̀ ní oṣù tó kù ní nǹka wà ní sọ ọlànà sálà màkùkù yàwó mọ ní àlà àlàfin hadiza àmàhàmù ẹni ìlànà ní ìlànà tí ò lu ẹni tó tiẹ̀ òbí lọlọlọ ó náà bọ wà gbogbo òbí ìgbésọ lọlọlọ. àwọn adà ìlú yẹn ọ̀rọ̀ pọ̀ lórí wọn wọ́n ti pọ̀ ní India láti pẹ́ẹ́pẹ́ ẹgbọ́n máa ń pàkàwé ní India India India ìlú tó ti tó ti gbìnà pàtó láyé náà àwọn yẹn ti wà bẹ́ẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ wọ́n ṣáájú àwọn méjì tẹ̀gbọ́n tẹ̀lé tẹ̀ka lẹ́gbẹ̀ẹ́ àwọn britain yẹn ń tẹ̀sí wọn ò múyàn bẹ́ẹ̀ lẹ̀ àwọn ìpọlọpọ tó ti kó lọ bẹ̀ àwọn ibi àti ìdìbò nípa àdìbẹ̀ pẹ́pẹ́ àwọn da ìdìbò wà ní wọn pípọ̀ pẹ́pẹ́ wò ní ìdílé àti ìdílé ayé nìkan kódà ẹ̀mí tá à ń lò wọ́n di one hundred and forty three after one hundred and forty three years sẹ́ni kan bá ti kú lára ẹ̀mí kan yóò wá bọ́ sínú èèyàn míì bìlíìfù ti hàn àwọn náà bàbá mi ẹgbẹ́ mi wá ìyàbọ̀ bàbá mi lè fi yorùbá náà ẹ̀yìn bàbá náà ti gbọ́ ti tẹ̀lé ìgbà tí wọ́n yí yorùbá iná yá bàbá wa ti kú bàbá ti bímọ bàbá ti dọ́kì èyí ló nínú ìyá tẹ̀lé olùmọ̀tì bàbá lọ́sẹ̀ wá sí i. lọ́wọ́ àṣẹ pé lẹ́yìn ọdún mẹ́wàá náà tó rọ́mọ ẹ̀mí bàbá náà àwọn èdè wọn ni wọn máa fòdì tírí wọn máa fòdì ìdí àtẹnẹni lẹgbà lẹnu gaba tó ní oṣù wa níjẹrì àtẹnẹ ìdí tí wọn fẹẹ gbàgbé ọlọ́run ní fẹ ẹbí nípa lọ irú àwọn ẹni wọn nígbàgbọ́ ní wọn náà wọn nígbàgbọ́ ní wọn òbí ọlọ bẹ́ẹ̀ náà ní sọba ìlú òní àwọn tó ti fi ní sọ̀rọ̀ ìlú sáà bàdà ní sọ̀rọ̀ yẹn àwọn èèyàn pọ̀ náà wọ́n sáyẹn àti mọ̀ sí agbájú tìtì àwọn nàṣọ́ra tì ṣùgbọ́n tá a ní káàlì tì létọ̀ ló dá létọ̀ ọlọ́run ọlọ́run ló dá bá ní ẹ fọ́ bá sí fún yín nìyí ẹ rò pé ọ̀dọ̀ ṣùgbọ́n sọ pé òun yọ tàn yọ pa omi lọ́wọ́ òkú lọ́wọ́ yóò dìde pọ̀ yóò bá dìde pọ̀ yóò lu yóò wà ní ìjọba lòdì alẹ́ ẹ̀kọ́ yẹn ẹ mọ̀ jùlọ lọ tó tọ́ba tí wọ́n lu òkè òkè sí cool nígbà bá ti di cool area yóò kọ́ kọ́ndẹ́ẹ̀sì yóò wà fún lórí padà yóò bá hàn jù yẹ yóò bá mọ̀ para tó ẹni tó dẹ̀ ló jẹ́ kí ẹ bá wà ní ilé mi tọ́ba bọ́ ta ló ti di fẹ́ẹ́ tẹ́kù rẹ̀ ẹ̀ẹ́d àbọ̀wà ń ta ọwọ́ ní òtítọ́bí ti gíláàsì jẹ tẹ́lẹ̀ tọ́wọ́ ayé pẹ́tẹ́ pẹ́tẹ́ ọdún ọdún ó ìlú ti ta lọ láìpẹ́ ẹ̀sùn wọn ní fún dára tẹ́tẹ́ ti yẹ torí pé àwọn akẹ́kọ̀ọ́ yóò wá tẹ́tẹ́ ti tẹ́tẹ́ ti tó wọn ta lórí bá ọlọ́run ọlọ́run máa ń wú ìlà àpàlìlà ìbẹ́ bá jẹ́ lọ́nùmá díẹ̀ níta fún ẹ̀yọ́ màdúrà lọ. Wọ́n ó sọ̀tọ́ débi wípé àìsídò yẹn pọ́sítífù wà bẹ́ẹ̀ nẹ́gítífù wà bẹ́ẹ̀. Pé tí nẹ́gítífù bá ti lọ lọ sí gbèrègbèrè nẹ́gítífù pọ́sítífù yọ kàn ni mara ní bí mágínẹ́tì náà ti máa fa ìwòwò. Tí ọ̀bá sì ti nìkan ìtọ́ ọmọ ìdúró ti ẹ̀rọ tó mágínẹ́tì ìdúró ti ẹ̀rọ tó mọ̀tọ́ bá ti wá fún adébì náà yọ ọkàn pààyàn tó nígbà bá ti nẹ́gẹ́tìfù ẹ̀dúdò tó bá ti pa tọ́jú ẹ̀dúdò wọ́n kàn sọ gbú ara lẹ́gbọ́ yẹn sẹ́gẹ́ ìdí tó ibi kíkara wọn iná ọ̀sàkàrà bẹ̀tì iná lẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ lẹ́ ọ̀kọ̀ọ̀kọ̀ rú kẹ̀tọ́ gbóhùn torí pé láì ó transfer pàṣà ju sáǹdì lọ. bí o bá ti ṣe ìdíjẹ́ bá já sọ wọn tó. ní bó ṣe ó ti ti dàbí àìsàn ní ọba tó ju ìdí ọba kan lọ. ní ọba lẹ̀ sí ọlọ́ọ̀ni ọlọ́mọ. àwọn ẹgbẹ́ ni àwọn tó wá ti wàhálà lórí púpọ̀ làwọn ti lè máa wọ ẹni tó lè jọ agbára nígbà wọ́n lọ wọ́n fẹ́ ìlú lọ lágbára bọ̀ kọ́ lọ sílẹ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mẹ̀lẹ́bí ntọ́nà ìdí ọlọ́run máa ń aláìsí àti analysis ọ̀dà bíbí mo máa ń fún ọba ọba wa tẹ̀gbọ́n tí wọ́n nílò báyìí dáadáa ìdí mo bá dé ibi kan àwọn ọmọ ìwé wa kọ́ ká rọ́ọ̀bù ọ̀sẹ̀ mi ló gbé léyìí àwọn ìfẹ́sẹ̀ rẹ̀ ráyé. ọlọ́ni ti sọ́mọ́ ànùkọ́ àyè pé wà máa ń fi ìdùn mínàlẹ̀ èyí ìlà pàdùnlá wàfọwọ́kọ̀ fún lèbi wàfọwọ́kọ̀ fún lèbi ìrìnnìmí àlè. bẹ́ẹ̀ bá lẹ̀ ní mọ̀lẹ́bí kan ẹ̀rí orí ìlú tẹ̀lé orí lọ ọlọ́ọ̀bá àwọn bàbá yìí àwọn tó yẹ pé ni wọ́n fi ní ìlú ẹ̀ kódà nínú pé ayé wà ní èyí pẹ́ ní ọ̀dọ́ rẹ̀ yẹ báwo ni wọ́n ti kó bí ọdún yà rẹ̀ wọ́n lọ wà nàìjọ́ wa ọdún kan nàìjọ́ wa ní kó bẹ́ẹ̀ ní ọdún bẹ́ẹ̀ so èyí ọ̀rọ̀ wọn ti ń sọ nígbà fún kíláàkílà kẹ́yìn ọ̀dẹ̀ máa tún ọ̀pọ̀ ọ̀lẹ̀kùn ọlọ́ torí ẹ̀ ló gbẹ́ bí ẹ bá fọ̀rọ̀ síbi tọ́lọ́rọ̀ sí ìsinmi ọ̀pọ̀ ọlọ́run náà lọ́rùn tó dá ọgbẹ́ dáa.

tó kọ́nà fún wọn dáàbò rẹ̀ bò wá. ọ̀gá wọn iná ní sọ̀rọ̀ àwọn ọlọ́run sọ fún àdúgbò àtúntò àrà twenty three twenty four ọlọ́run bá dégbé lọ́sọ̀ pé kọ́ ọ́dà sọ̀rọ̀ àwọn wà máa rọ̀ fúlẹ̀ àrà lẹ́nu. lẹ́nu ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́lá tó tó fi hàn ní tó tó fi mọ̀ ẹ̀kọ́ láti mọ̀ tó kọ́ wá gbẹ̀sẹ̀gbẹ̀ pẹ̀lú ilé ayé yìí kọ́ máa sọ fún wa máa wọ̀ wúlẹ̀ lẹ́nu. Ta ni ọlọ́wọ́ wa ń gbà? Ta ni olùlọ́dọ̀ ń gbẹ̀ dá tí wọ́n mú bá sọ? Ìbínú ìbínú. Kọ́lá ọ̀sùn sàmáwá ti wà láàbùdí wa máa bẹ̀yìn lọ́wọ́ máa ń tó ń mú ìlú. Wọ́n bá náà dáhùn ẹ bá béèrè ọ̀rọ̀ bí oṣù tó lè jọ dáa ọlọ́run bá ti fi pé olùtọ́jú gbogbo sọ́mà àbí wọ́n fẹ́ àwọn ẹni olùtọ́jú ilẹ̀ olùtẹ́ẹ̀dé fún yẹn ti lẹ̀ ipò lọ́jà wọn ti tọ́jú wọn olùtọ́jú sọ́yà tó ti dáná fún ìdílé dáadé àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ ẹ̀ka ìjọba ọ̀dà àti ìṣòro kan tí ní ọ̀sìn ìdílé àti ẹgbẹ́ òṣèlú àwọn yẹn ti tẹ́lẹ̀ wá ọ̀rọ̀ òkú àti pẹ́ẹ́dípẹ́ bá. Musa sọ pé rọ́ọ̀bù sàmà wà á ti wà láàrú olùtọ́jú sánmà ni mò ń sọ pa rẹ̀ olùtọ́jú lẹ̀ àdúgbò ọ̀fẹ́ra ọ̀rọ̀ olùtọ́jú lẹ̀ dájúbà ti ti bẹ̀ wà máa bẹ̀rẹ̀ náwó máa ó náà ní tọ́jú gbogbo ńtọ́ bẹ̀ láàrin méjèèjì tí kò tó mú bá má mọ̀ dájú pa ọlọ́run nínú àwọn èèyàn tí ń takò rògbò bí yá ọlọ́run iná lọ́pọ̀lọpọ̀ àwọn fìlọ́sọ́fà ti wà ọ̀bẹ nu wọn tọ́jà ike wọ́n gba ìdí ilé ayé yìí ọkàn ti ń bẹ tipẹ́tipẹ́ ó ti ń bẹ tipẹ́tipẹ́ ipe kò lè yẹ kò lè parí ó bẹ mọ̀tìmọ̀tì rẹ kò lè parí bí ìwà nìyẹn kó wá di òkú kó parí nínú ẹni kò ní lọ́yọ̀ ó ní wà tipẹ́tipẹ́ kò ní mọ ẹ̀yẹ kò ní gbé ọmọ wà náà ni tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọ̀wọ́ lé lọ́dọ̀ ọmọ sáyẹ̀nsì àwọn ní sáyẹ̀nsì sọ pé pẹ̀lú ẹ̀fúnlé bọ́ọ̀lì táwọn ọmọ yìí wọ́n ti fi ìpínlẹ̀ ọ̀parí wa oorun táwọn onídẹ̀ẹ́dẹ́ tó ní tóbi jùlẹ̀ lọ tọ́ bá yẹ gẹ̀rẹ̀ fún mi àyè lọ́wọ́ yẹn lè ilẹ̀ ọ̀sẹ̀ kó mú ni tí ò ní ti ẹ̀dá lọ́nà dé ní wá ń wá ẹgbẹ́lẹ́ bọ́ọ̀lù wo làwọn lè kí àkókò wọn lọ́wọ́ bẹ̀ náà tẹ̀ bá wà àwọn ìṣẹ̀lẹ̀ lọ dá lórí àkàndá wípé okun alọ́pọ̀lọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀fẹ́ lórí rẹ̀ àwọn làwọn lọ kó òkú òtí bá àlọ́ fàájì ẹ̀ ẹ̀ lé àbí ẹ̀kọ́ òkú ti bá àlọ́ màálù ajá tẹ́lẹ̀ náà ní wọn kó fi mọ́tò káfí mọ́tò ajá ní ọ̀nà ní káwọn ajá lọ. ìkẹ́ àbá tó ní ìkẹ́ jẹ́ rẹ̀ lọ àbá àlọ́ ọkọ̀ ọ̀dẹ́ ẹ̀rọ ń tẹ̀lé ọ̀dọ̀ àlá. wọn pẹ́ adúrò wọn pẹ́ ẹ́ no wọ́n ń ṣe àyìnbó ní tẹ̀ ń ṣe wọn àjọ ní ewé kíní ìdúgbò tó ń bọ̀ bọ̀ wọn. ìbá àwọn amẹ́ríkà ti pé ìyàn sí pé ìyàn ọmọ ìjà gbogbo ọba yá ti àyà ara wọn gbà yà ẹ́ robert ok tí wọ́n yóò ní jẹ́ pé ìyàn ti gángan ẹ̀hìn náà ni ìbò ti kọ̀jú ẹ̀. ṣùgbọ́n síbẹ̀ mo ò lè ṣe bí ní òkú ìdàgbé ìyàn ìgbésẹ̀ ẹ̀rọ bí nẹ́tíwọ́ọ̀kì ń sábà ní wọ́n tó ìjọba ọlọ́run bá sọ fún ẹgbẹ́ àtìlú yìí lẹ́yìn kìí ṣe ẹ̀tọ́ náà ẹgbẹ́ ọlọ́run ọ̀sẹ̀ sàánú wa sáwọn ẹ̀yìn tí ó wà ní ojú òkè ẹ̀yìn rẹ̀ kí ni ìjà àgbà yìí kí ni ìjọba bàjẹ́ tó fẹ́ kọ́ lùfẹ́ gbogbo nẹ́tọ́ọ̀tì bẹ́ẹ̀ lọ́rọ̀ yóò pé lóbi ìlú ìjọba ti ẹ̀sìn já lu àwọn ilé ọ̀dọ́ tó máa tó pàfẹ́sì òsì ìjọba ẹ̀dẹ́ yìí tí ó já lu àwọn sáńsáń àyè màmá yìí sọ̀kan ní olóòfẹ́ pé àbúrò ní ilé bọ́ọ̀lù bá wà nígbà wo la lọ pé oníbàyà lẹ́tọ̀ọ̀tì mọ̀ fọmọ ìyá kan náà ní ẹni lẹ́jẹ̀ jáde la rẹ̀ so ọlọ́run ọba nìkan ló ní perfection lórí ìfẹ́ so àwọn èèyàn yẹn wọ́n kọjá àlà wọ́n gbàgbé pé ilé ayé ti ń bẹ kò tó ní kò tó ní kò tó ní kò tó ní fàlàyé gbogbo tí wọ́n kú yẹn kọba islam lọ kọba òdodo lọ lábẹ́ kíríkù fẹẹ kò gbòmí yá oní ẹni àwọn ní wáṣíṣà tó lù jù dìda ìsọ síwájú nínú àwọn lùbí àtàwọn àjòyìnká àwọn ọmọ ìsèyí òkúté kí ẹ ọlọ́ọ̀tẹ̀ papọ̀ mẹ́ẹ̀dá tó lè ju fẹsẹ̀ lánàá náà táwọn bá ti ń sọ pé ọlọ́run ẹ̀dá náà làwọn òbí táwọn bá ti ń fi ẹ̀dá ọlọ́run làwọn ló kọ́ àwọn tó ti lọ débi wípé wọ́n bá wọn lọ ẹ wá sọ fún wọn wọn sàlàyé kó o ṣe ilé ẹ̀ bá sàlàyé ó sàlàyé sàlàyé ẹ̀ àti ọba tó kọ́ gbogbo olóko o ti sọ lára pé ìmọ̀gbẹ́ àwọn tó ti tẹ̀lé ìnáwó àkọsílẹ̀ lórí ọba tó ń tọ́ mìíràn tó ní gbogbo ní adé fún ọmọ ọba láti tí òun àmọ́ gbọ́ra wọ́n ló mú ọ̀rọ̀ náà ní ẹrú tó òun sì bá wọn ní ẹ̀rọ ní ẹ̀rọ ní ọmọ ọ̀já yìí lẹ́nu ní kóòtù ló dìde owó ti yí ìjọba wọ́n ti lóun òbí wà sọ́la náà wàá lọ sí gbogbo òjò lọ́dọ̀ fún òjò àjẹ kó ti wà sọ́la lọ́dọ̀ tóbi. àwọn èmi gan ní sọ fún òkè pé wọ́n sọ fẹ́ẹ́ lòdì pé gan gan ní sọ bá mo ti àti kan bẹ̀ bá fún mi lẹ́yìn ìjà àyè mọ́jú àtúntò ń sọ yìí ọ̀rọ̀ làwọn yìí ó bá ti tẹ̀lé tó ó ní ojú wà fọlá òtún tó tó dé ọdún ọ̀dọ́ àti wà fọlá àyà filosofi ni ìwé lẹ́sìn mọ́tọ́ ìgbà tẹ̀lé wọn gba ọkọ ọpọlọ yìí bẹ́ẹ̀ gbà yìí pé wá kéré yàn ọlọ́ náà lẹ̀ <laughs> lọ́wọ́ ti gbà kó bọ́ bá kéré yàn ọlọ́ náà lórí ojú wà fọlá náà nù ìrọ̀lẹ́ wa ti gbà báwo ìdí wà sọ́la bàbá àwọn àti àdìsí yìí lò <laughs> tí wàá ti dá ìgbóná káyọ̀ wá sí ẹ̀ lò ó ti mọ́tò ìwọ tó bá wọn ṣe kú ju wọn náà ó bá wọn fi kú ìdí wọn lọ́pọ̀ kò bìbí ìbùnú pé yàn ọ̀rọ̀ lọ́wọ́. so àwọn èèyàn wọn yìí inú ìmọ̀ tó burú ta gbọ́dọ̀ sọ àti ní pé ntọ́jọ́ òdodo nínú ẹ̀sìn káyà kọ̀ á àyè wọ́n fún wa ntọ́jà burú wọn wà nílẹ̀ bọ̀ lójú káwọn ìfọ̀mọ́ ó ti lọ́wọ́ ayé àkọ́rọ́ àwọn èdè yìí ọba kó lóde jẹ́ nù ọmọ ká lóde jẹ́ pé lóde wà nígbà ní ìlú káwọn lọ káwọn la lóde wọn wà lọ kàdó àbí ìdí àdó àti ìdí tẹ́wù náà kù tẹ́wù tí ẹ̀ ti mẹ́tọ́ lọ fún ti lọ. ẹ wá fún yẹn tó kó sí lọ lé kàdá wọn lọ́fẹ́ yìí ó tún ṣe ẹ̀ nígbà tó pa ó ti là á ní ọ̀nà ọ̀bà tó tó tọ́jú gbogbo ẹ̀dá ẹ wá fẹ́ ẹ fẹ́ lọ bẹ̀rẹ̀ tó yẹ kó gbẹ̀mí ó ti tọ́jú mọ́kàtà lọ tó bá lọ kó wàhálà wà bá àwọn ẹ̀jẹ̀ sọ́là ẹnìkan ọ̀bọ̀ yọ kó wà níbi ìgbàdúrà mi olú ẹni kébé mi àti kókó tó wọn bá ti gbé ní sáyé ìdáyà rẹ̀ bí àdúrà wọn lè gbà olúkọ́ ní kébé mi. ọ̀kọ́ làwọn sọ fún mi dé lórí àtẹ̀jẹ̀ rà lọ́ba ẹ̀kọ́ èmi mọ̀jẹ̀ pé bí owó ọ̀wà àyè owó ọ̀wà àti owó ọ̀wà àwọn àyè tó yẹ pé ènìyàn ti ọlọ́run

àwọn àdéjọ ọlọ́run la àtijọ́ ìyàwó láàyè wọn. so àwọn wá dákẹ́ lùdú àwọn náà ti sọ̀fin nípa ọ̀gbìn ààrẹ yìí ìgbé wo nígbà wo nípa pé ọlọ́run ní sọ gbogbo ẹ̀dá wọ́n gbà pé ọlọ́run àtẹ̀dá ti papọ̀ wọ́n wá wọ́n máa báyà kúrò àwọn ọmọ àti wọ́n máa tó nàìjẹ́ bẹ́ẹ̀ sì ni báyà kúrò àwọn ọmọ àti wọ́n ti sọ náà

báyà Kùránì ni yọ ká yọ mọ̀nà ẹlòmíì ó ti kà ó ti dédé ni ó ti sí ẹ̀rọ sọ ọlọ́run jẹ́ ọgbọ́n tó nínú sọ́ọ̀tù mẹ́tì àtọ̀rọ̀ sọ́ọ̀tù aláìmọ́ àyà kéde wọ́n lè di àǹtálà àyè kàlìkìtà nínú àyà tó kàmá nínú gómìnà tó mú kàlìkìtà tó káwọn ọmọ bẹ̀tà àdìyà ọlọ́run ló ń lò sọ kí àkàlẹ̀ fọ́ nínú àyà tó kàmá ọ̀nbẹ́ni kò mú fún mi lọ wọ́n wò káwọn ní kàtà àbí ha àwọn ní bẹ́ẹ̀ tó ní bí o tiẹ̀ tó bá àkọ́kọ́ àwọn ní bẹ́ẹ̀ tó ní olùdí lọ́dọ̀ bá ní lọ́dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ti lọ́dọ̀ ọ̀dọ́ kì ti lọ́dọ̀ ọ̀dọ́ táwa ní bẹ́ẹ̀ ọmọ béèrè béèrè olùkọ́ àti ọ̀kalẹ̀ ìsì ìtọ́ lè lọ́ọ́ ni yóò lè mìíràn mọ̀

bọ́ba lọ bàbá jẹ́ àdé àyà kùránì àdídà nítorí ọmọ ìwé ẹ̀kọ́ lọ sí ìfẹ́ ní èyí tó ń bẹ́. yóò fọlá àyà kùránì àyà àyà àdídà ní wọ́n bá tí wọ́n lọ òkú mọ̀ ìtumọ̀ rẹ̀ dáadáa lẹ́nu rẹ̀ lọ. yọ lọ bẹ́ẹ̀ sí bẹ́tà ló rẹ̀. so ibi tí ó bá ti jẹ́ pé àwọn èèyàn wọ́n yẹ lọ sí ìbàjẹ́ agbọ́dọ̀ wọn sì láti máa jìnnà so mo bá ti agbóhùn ọ̀rọ̀ ní ìlú wa ó náà láti máa bá lọ́wọ́ láti ṣe àwọn máa wà á.